ẹ hallelujah fún ọba tó tún fún èmi àti ní orí ọ̀fẹ́ láti wà níbàyí ní àṣálẹ́ ẹ jẹ́ ká ké hallelujah ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú àti ààbò rẹ̀ lórí ayé wa ọba tó tún wùn nínú àánú rẹ̀ tó tún jẹ́ kí ọjọ́ òní kó tún ṣeé ṣe fún èmi àti yín agbàwẹ̀ náà lónìí láti àárọ̀ tá a ti jáde lọ kò jẹ́ kí òye ojú òye inú kò jẹ́ kó kọ́ ẹnikẹ́ni wa kò jẹ́ ká gba ìpè ìbànújẹ́ lórí ẹnikẹ́ni ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní máa dúpẹ́ àdúrà ọpẹ́ ní orúkọ jésù ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù ayérayé àyàn agbẹ́ọ̀gá ṣé ọlọ́ba àdúpẹ́ fún àǹfààní àti oore ọ̀fẹ́ tó tún fún wa ní òní láti tún gba àwẹ̀ ní ní kẹrìndínlógún àyàn ológun agbé ọ̀gá ṣé ọlọ́ba nítorí pé o jẹ́ kó rọ̀ wá lọ́rùn adúpẹ́ nítorí pé o jẹ́ kí ẹnikẹ́ni o jẹ́ ká gba ìpè ìbànújẹ́ lórí ẹnikẹ́ni adúpẹ́ nítorí pé o ń tọ́jú wa adúpẹ́ nítorí tí o jẹ́ ìmíní fún wa adúpẹ́ fún ààbò adúpẹ́ fún ìpamọ́ adúpẹ́ láti àárọ̀ tí gbogbo wa ti jáde lọ adúpẹ́ pé o jẹ́ ká gba ìpè ìbànújẹ́ lórí ẹnikẹ́ni olúwa gba ọpẹ́ wa ayérayé àyàn ní gbogbo ọ̀nà a sọ wípé o ṣe nítorí tí àánú rẹ̀ dúró láéláé ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ohun gbogbo tó ṣe fún wa dáradára pàápàá nípa ti wẹ́dà yìí ọba tí ó jẹ́ kó gbòdì lára èmi àti yín ọba tí ó jẹ́ kí ayé ó béèrè pé ta ló rán wọn níṣẹ́ pé kó máa gbàwẹ̀ ọba tó fún wa ní okun àti agbára láti máa tẹ̀síwájú ẹ jẹ́ ká tún dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé torí pé a mọ̀ pé àdúrà ti twenty yìí olúwa máa fi ṣe ìyanu tójú máa rí nínú ayé wa ó máa fi ṣe ìyanu tétí máa gbọ́ nínú ayé wa ó máa fi ṣe ìyanu tí ẹnu máa sọ nínú ayé wa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní máa dúpẹ́ ní gbogbo ọ̀nà ẹ jẹ́ ká dá gbogbo ògo padà fún ẹni tí ògo wà fún ẹ jẹ́ ká dúpẹ́ fún ààbò àti ìpamọ́ ẹ jẹ́ ká dúpẹ́ fún ìtọ́jú ẹ jẹ́ ká dúpẹ́ fún ìwòsàn nípa ti ara àti nípa ti ẹ̀mí ẹ jẹ́ ká sọ fún ọlọ́run pé àyìn ọ́ àgbé ọ̀gá aṣẹ́ lọ́ba nítorí tó fún wa ní àlàáfíà tó péye ẹ jẹ́ ká dá gbogbo ògo padà fún ọlọ́run ní àṣálẹ̀ òun nìkan ló ní ògo olúwa o ṣeun ẹ̀mí mo ṣeun ayérayé àgbé ọ̀gá aṣẹ́ ọlọ́ba àyìn ọ́ lógo amọrírì rẹ nínú ayé wa a dá gbogbo ògo padà fún ọ ní àṣ àṣálẹ́ yìí olúwa gba ọpẹ́ kó gba ìyìn wa àdúpẹ́ lórí gbogbo àwọn ọjọ́ tí a ti gbà sẹ́yìn fún àwọn ìbéèrè àdúrà wa tó ti fi fún wa àdúpẹ́ fún àwọn ọjọ́ tó kù torí pé wọn a tún dá wa lóhùn ní orúkọ jésù olúwa gba ọpẹ́ wa ayérayé ẹ gba wa títí láé la ó máa yìn ọ́ ní orúkọ jésù kristi olúwa wa ẹ ká lọ síwájú olúwa pẹ̀lú rẹ̀ lọ́kàn pé gbọ̀ràn tí a ti gbà àti a ti fi mú ojú ògo rẹ̀ bínú pé kí ọlọ́run kó dáríjì wá kó sì wà mọ́ kó náà ṣe déédéé wa gbogbo àdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ní agbára ìjẹ jésù olúwa gbogbo ọ̀nà tí a ti gbà ṣe èyí tí a ti fi mójú ògo rẹ bínú olúwa ẹ dáríjì wá a béèrè fún àánú tó ń ṣògo lórí ìdájọ́ ní orúkọ jésù olúwa ẹ fi bẹ̀ ayé wa wò bàbá gbàdúrà ní àṣálẹ́ àti dé àti àwa àti ẹrù ẹ̀ṣẹ̀ wa olúwa ẹ gbà wá a fẹ́ wẹ̀ wá mọ́ pẹ̀lú gbogbo èrí wa kó wẹ̀ wá kúrò mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ jésù kó sọ wá di mímọ́ níwájú rẹ ní orúkọ jésù olúwa ẹ ṣe bẹ́ẹ̀ àwọn òfẹ́ wá síbà ní àṣálẹ́ ìlà lásán a ò sì fẹ́ padà sílé lọ́wọ́ òfo gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó lè máa fi wá sùn pé a ò yẹ fún àánú lórúkọ Jésù ní àṣálẹ́ Olúwa ẹ dáríjì wá Olúwa ẹ wẹ̀ wá mọ́ nínú gbogbo àìṣedéédé wa Olúwa ẹ wẹ̀ wá mọ́ Olúwa ẹ sọ wá di òmìnira ní orúkọ Jésù Kristi Olúwa wa ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run pé kí a tó dé ìbàmù kó Olúwa ti gún àdè wá nípa ti dé báyìí ní àṣálẹ́ gbogbo àyíká àti àyídá ìpé kí ó gba iná ẹ̀mí mímọ́ jẹ àdúrà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù Ọlọ́run ẹ̀mí mọ́ àpè ọ̀sọ̀kalẹ̀ ní àṣálẹ́ àti débi àti ń dé lórúkọ Jésù Olúwa ẹ gbà wá pẹ̀lú ọwọ́ agbára rẹ ẹ̀mí mọ́ wá gba ìṣàkóso àfi gbogbo àyíká àti àyídá ilé ẹ lọ́wọ́ lórúkọ Jésù Olúwa ẹ gba ìṣàkóso tí a bá rí gbogbo agbára tí a wá lọ́lọ́run tí a kò rí tó lè wà láyìíká àti àyídá yìí àwọn agbára ṣàdúrà jẹ àwọn agbára tí ń dènà àdúrà lórúkọ Jésù Olúwa ẹ rán ọwọ́ wọnú ìdè àwọn ẹ̀mí tó yàtọ̀ sí ti ọlọ́run alàyè ní àṣálẹ̀ yìí a fi wọ́n bu aṣọ wọn sínú ìdè lórúkọ jésù ó yẹ máa wọnú ìdè lọ olúwa ti dé ní àṣálẹ̀ olúwa jẹ́ ara rẹ ní orúkọ jésù kristi olúwa wa àdúrà wa ti àṣálẹ̀ onífífọ́ àjàgà àìsàn àti ikú òjijì ọdún tí ń lọ sópin látìgbà tá a ti wọ bàbàbà yìí fún dìgbà bàbàbà nǹkan ń ṣẹlẹ̀ but everybody believe pé bàbàbà ló máa ń fa ló máa ń mú wàhálà tó pọ̀ dání ṣùgbọ́n láti ìgbà tá a ti wọnú bàbàbàbà ọlọ́run ò jẹ́ kí búburú kó bà lé èmi àti yín àìsàn tá a morúkọ àti tí a ò morúkọ ẹ̀ kò jẹ́ kó jẹ́ ìpín wa tọmọtọmọ ẹ ká wá lọ síwájú ọlọ́run ká sọ fún ọlọ́run wípé àti àwa àti ẹbí wa lápapọ̀ a wọn wá sí abẹ́ àpáta ayérayé pé kí ọlọ́run ààbò nílẹ̀ góṣẹ́nì kó dáàbò rẹ̀ bò wá kó bá gbogbo ohun tí ń ṣe ogun ikú òjijì wí ní àyíká àti àyídá wa àwọn ẹni tí a mọ̀ àtàwọn tí a mọ̀ gan tó máa kàn tó máa kàn wá kọ́lọ́mọ́ ẹ̀ kó kàn wọ́n àdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù bíbélì pé gbàtí n bá rí ẹ̀jẹ̀ náà wọ́n ikú yóò ré wa kọjá bàbá gbàdúrà ní àṣálẹ́ yìí wípé gbogbo ibikíbi tí a lé tata gbòǹgbòdè wípé kí ọlọ́run kó di ààbò rẹ yíwa ká ní ìtòwù kọ́dún ìkó parí láti inú nùfẹ̀mbà yìí títí di dìsẹ́mbà lẹ́ndì orúkọ jésù olúwa mọ di ààbò yìí wá ká ẹ jẹ́ ká máa sọ fún ọlọ́run gbogbo bíta létà tá gbòǹgbòdè wípé kí ọlọ́run kó dáàbò bò wọ́n o gbogbo ẹni tí bí máa kàn tó máa kàn wá kíbi kó má ṣe bá wọn àìsàn ojú oorun àìsàn ojú àlá kọlọ́run kó gbẹ́sẹ̀ lé nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa àìsàn yìí tí a mọ̀ àbí eléyìí tí a ò mọ̀ lórúkọ jésù pé kí ọ̀run kó gbẹ́sẹ̀ lé lórí àwọn ọmọ wa ká má ṣe dààmú ìfẹ́ wá gbogbo ọfà ikú òjijì èyí tí ọ̀tá ń ta ni tàbí èyí tí èṣù ń ta ni ní àkókò kó má ṣe ṣe kòǹgẹ́ wa tọmọtọmọ kí olúwa kó dáàbò rẹ̀ bò wá kí olúwa kí ó pa wá mọ́ torí bíbélì sọ wípé kìkì àwọn tí olúwa pa mọ́ àwọn nìkan ló ń yọ nínú ewu ìwọ ni ààbò wa tí ó lágbára ìwọ ni ibi ìsádi wa asá sínú àpáta ayérayé ní wákàtí àti àkókò yìí àti àwa àti àwọn ọmọ wa àti ẹbí wa lápapọ̀ olúwa ẹ mọ̀dì ààbò yìí wá ká o olúwa ẹ mọ̀dì ààbò yìí wá ká o àgbàdúrà lórúkọ yìí gbogbo ohun tí ń ṣogun kó òjijì olúwa ẹ bá wa lù fọ́ lórúkọ jésù olúwa ẹ fọ́ tútú nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa lórúkọ jésù agbàdúrà tó bá ń lọ níwájú kó má a gbọ́dọ̀ bá tó bá ń bọ̀ lẹ́yìn kò gbọ́dọ̀ bá wa tọmọtọmọ kò gbọ́dọ̀ jẹ́ ìpín wa lórúkọ jésù bàbá àgbà gbàdúrà àìsàn ní gbogbo èyí tó lè jẹ́ ohun tó ń jẹ́ àìsàn tí a mọ̀ nípa àti tí a ò mọ orúkọ ẹ̀ níbikíbi tó léhùn kó ti lè wá ní gbogbo ọ̀nà tó léhùn kó fẹ́ wá lórúkọ jésù olúwa a kọ̀ nínú àgọ́ ara ẹnìkọ̀ọ̀kan wa kí àgọ́ ara kó má ṣe gbàbọ̀dẹ̀ àìsàn kí ìṣẹ̀dá wa kó má ṣe gbàbọ̀dẹ̀ ikú òjijì òjijì ẹ ká máa sọ fún ọlọ́run ká máa dárúkọ àwọn ọmọ wa pé kí ìṣẹ̀dá wọn kó má ṣe gbàbọ̀dé ikú òjijì bí aráyé bá ń fi ìbọ̀dì lọ̀ wọ́n kí wọ́n má ṣe gbà á kí ìṣẹ̀dá wa kó má gbàbọ̀dé kí ìṣẹ̀dá àwọn ọmọ wa kó má gbàbọ̀dé gbogbo ohun tí ń ṣogun ikú àìtọ́jọ́ gbogbo ohun tí ń ṣogun ikú òjijì kí ọlọ́run kó máa gbé fò wá dá kọ́run kó máa gbé fò àwọn ọmọ wa dá ẹ jẹ́ ká máa sọ fún ọlọ́run pé olóore wa gangan tí ọlọ́run ti yàn tó máa ràn wá lọ́wọ́ kíkú òjijì kó má ṣe pa wọ́n o ẹ jẹ́ ká sọ fún ọlọ́run pé kó má ṣe ṣàìsàn pé kó má ṣe ṣàìsàn kó má ṣe rí ikú òjijì lórí ẹnikẹ́ni wa ká tó wá fi gbogbo àwọn ẹbí dẹ́gun dúró lé ọlọ́run lọ́wọ́ lápapọ̀ àtàwọn tó ń wà lórí fọ́nrán ni àtàwọn tá a wà níbí pé ẹnì kọ̀ọ̀kan wa kí ẹ̀yà ara wa kọ̀ọ̀kan kó má ṣe gbàbọ̀dẹ̀ àìsàn ká má ṣe gbé sin ní ìtòwù kọ́dún ìkó parí ká má ṣe gbégbìn ní ìtòwù kọ́dún ìkó parí kí olúwa kó gba ojú wa lọ́wọ́ omijé kó gba ẹsẹ̀ wa lọ́wọ́ ìṣubú kó mọ di ààbò rẹ̀ yí wa ká kó fi ọwọ́ ọ̀tún òdodo rẹ̀ kó fi gbé wa sókè tọmọtọmọ olúwa a gbàdúrà ní àṣálẹ̀ torí pé ìwọ nìkan ló lè gbà wá asádìí ọlọ́run ìyanu gbà wá pẹ̀lú ọwọ́ agbára rẹ̀ gbà wá pẹ̀ lọ́wọ́ agbára rẹ mú àìsàn kúrò ní ayé wa mú ogun kò jẹ́ kúrò lójú ọ̀nà ẹnì gbọ̀ngàn wa àwa gbàdúrà gbogbo ohun tí ń ṣe ogun ikú ẹ̀mí èyí tó ń jẹ́ kéèyàn máa kú sára díẹ̀díẹ̀ bàbá lórúkọ Jésù àfibú náà ayé ẹnìkan olúwa ẹ bá wa fi bú olúwa ẹ ta wá jì olúwa ẹ jí wa dìde lójú oorun lójú àláwọ ẹ jí wa dìde gbogbo ọ̀nà tí ọ̀tá lè gbà láti rápálá wọnú ayé wa olúwa ẹ dínà mọ́ olúwa ẹ dínà mọ́ olúwa ẹ dínà mọ́ ẹ fún wa ní ìṣẹ́gun tó péye àdúpẹ́ ti ṣe ògo ni fún orúkọ yín ní orúkọ Jésù Kristi olúwa wa ẹ ká sọ fọlọ́ gbogbo àwọn tó ń bọ̀ kọ́lọ́run kó mú adé kọ́kán àti gbogbo àwọn irinṣẹ́ tá a máa rò pé kó lu akó dáwọ́lé àdúrà ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù àwọn èèyàn wa tó ń bọ̀ lọ́nà olú ẹ̀mú wọn débi àkọlùkọgbà májò jẹ́ẹ̀dẹ̀ ìpín ẹnì kọ̀ọ̀kan wọn gbogbo àwọn ohun tí a kò lè ṣàlàyé lò ní olú ẹ̀ dáwọ́lé àwọn ìránṣẹ́ ọlọ́run tọ́lọ́ máa rò ní àṣálẹ̀ pé kó lu akó fún wọn ní ìfàmì àpáta ayérayé ibi ìsádi wa yàn ágbé ọ̀gá ṣé ọlọ́ba olúwa gba ọpẹ́ wa arúgbẹ́pẹ́ gbàgbọ́ ló máa ń gbọ́ tiwa ògo ni fún orúkọ rẹ máa bá wa lọ ní àṣálẹ̀ a ó sì máa yàn títí ní orúkọ jésù kristi olúwa wa. hallelujah hallelujah a ó máa tẹ̀síwájú Jésù gbé ń jọba agbára èṣù dà kò sí ó ti me olùbánidárò ọ̀rọ̀ rẹ̀ múni lára dá a gbọ́ ohùn ti Jésù. thank you ọba alábẹ́ ẹnu àǹsá sí alágbára ńlá agbára tó ju agbára lọ agbára tí ikú rí tó sáwọ gbó agbára tí àjẹ́ rí tó di jìnnìjìnnì agbára tí lẹ́bọ̀ àti olóògùn rí tí wọ́n sáwọnú igbó lọ ìwọ lálágbára àtòó. Ni forúkọ mímọ́ yín à ń lọ nínú ìjọsìn ní àṣálẹ́ olú ẹ máa bá wa lọ ẹ gba gbogbo ògo ní ìparí kí a lè fi ọpẹ́ ìyìn àti ògo forúkọ mímọ́ yín ní orúkọ Jésù Kristi ní àjọsìn ẹ ké hallelujah. Eke hallelujah. Eke hallelujah. Ibi àṣàyàn ọ̀rọ̀ Ọlọ́run tí a yàn fún kíkà ní àṣálẹ́ yìí. Òun láàrú nínú ìwé Sáàmù, ìwé orin Dáfídì, orin ìkọkànléní ogójì. Orin Dáfídì, orin ìkọkànléní ogójì láti ẹsẹ̀ kìíní títí dé ẹsẹ̀ tí ó parí. Psalm forty-one from verse one through the to the end. Ìbùkún ni fún ẹni náà ẹni tí ń rò ìbùkún ni fún ẹni tí ń rò ti àwọn aláìní. Olúwa yóò gbà ní ìgbà ìpọ́njú. Olúwa yóò pa á mọ́. Yóò sì mú wá yóò sì mú wà láàyè. A ó sì bùkún fún un lórí ilẹ̀. Ìwọ kì yóò fi lé ìfẹ́ àwọn ọ̀tá rẹ̀ lọ́wọ́. Olúwa yóò gbà á ní ìyànjú lórí ẹni àrùn ìwọ ò tẹ ẹni rẹ̀ gbogbo ní ìbú ìbúlẹ̀ àrùn rẹ̀ èmi wí pé olúwa ṣàánú fún mi mú ọkàn mi lára dá nítorí tí mo ti ṣẹ̀ sí ọ àwọn ọ̀tá mi sọ ibi sí mi pé nígbà wo ni òun ò kú tí orúkọ rẹ̀ yóò sì run bí ó bá sì wá bí ó bá sì wá wò mí òun á máa sọ̀rọ̀ ẹ̀tàn àyà rẹ̀ kò aya aya rẹ̀ kó ẹ̀ṣẹ̀ jọ sí ara rẹ̀ nígbà tí ó bá jáde lọ a máa wí i gbogbo àwọn tí ó kórìíra mi jù wọ́n ń sọ̀rọ̀ kẹ́lẹ́ sí mi èmi ni wọ́n ń gbìmọ̀ ibi sí pé ohun búburú ni ó ti ohun búburú ni ó dì mọ́ ṣinṣin àti ibi tí ó dùbúlẹ̀ sí kì yóò dìde mọ́ nítòótọ́ ọ̀rẹ́ ìyọ̀rẹ́ ara mi ẹni tí mo gbẹ́kẹ̀lé ẹni tí ń jẹ nínú oúnjẹ mi ó gbé gìgísẹ̀ rẹ̀ ó gbé gìgísẹ̀ rẹ̀ sí mi ṣùgbọ́n olúwa ṣàánú fún mi kí o sì gbé mi dìde kí èmi kí o lè san án fún wọn nípa èyí ni mo ṣe mọ̀ pé ìwọ ṣe ojú rere sí mi nítorí tí àwọn ọ̀tá mi kò yọ̀ mí bí ó ṣe ti èmi ni ìwọ ó dì mí mú nínú ìwà títọ́ mi ìwọ sì gbé mi kalẹ̀ níwájú rẹ títí láé olùbùkún ni olúwa ọlọ́run israẹli láéláé títí láé àmín àmín báyìí ni adánudúró nu ọlọ́run náà kó lu akóbùsì kíkà àti gbọ́ rẹ̀ fún ìgbàlẹ̀ mi wá. hallelujah hallelujah hallelujah ṣeun adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ọjọ́ òní mo fi àkókò yìí lẹ́yìn tí a ti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọmọ ọlọ́run fún ìtara tí a fi jọ ń rìnrìn àjò yìí òní ni ọjọ́ ìkẹrìndínlógún ògo ni forúkọ olúwa olúwa ò jẹ́ ká dárò ẹnikẹ́ni olúwa ò jẹ́ ká ṣọ̀fọ̀ ẹnikẹ́ni ògo ni forúkọ olúwa tí ó bá di ọjọ́ tí a ó ṣe ìdúpẹ́ ní ọjọ́ Sunday ìdúpẹ́ àṣeyọrí twenty one days a ó gbọ́ díẹ̀ nínú àbí ọ̀pọ̀lọpọ̀ nínú nǹkan t'Olúwa ṣe àwọn t'Olúwa gbà lọ́wọ́ ikú òjijì àwọn t'Olúwa gbà lọ́wọ́ ọ̀rùn tí wọ́n bá fi wà lọ́gbà ẹ̀wọ̀n di bí a ṣe ń sọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ la máa gbọ́ Olúwa ṣe ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn tí a ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin mídíà láti gbà tí a ti bẹ̀rẹ̀ program yìí ẹ rí i pé gbogbo àwọn tó ń wò lórí fọ́nrán kò miss rárá ẹ ṣe ẹ kú iṣẹ́ olúwa fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ẹgbẹ́ akọrin ẹ kú iṣẹ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọ̀ṣà fún iṣẹ́ takuntakun tí ẹ ń ṣe dúpẹ́ lọ́wọ́ àwọn security mo dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ sanctuary keeper ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ni wọ́n máa ń ṣiṣẹ́ wọn ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí a ṣe twenty one days ojoojúmọ́ ni wọ́n ṣe overtime ẹ̀ tí ènìyàn alára ẹran bá ń lè san owó overtime fún yàn mélòó mélòó ọlọ́run tí kì í dá májẹ̀mú á san fún yín lórúkọ Jésù Kristi mo dúpẹ́ lọ́wọ́ àwọn màmá wa tí àti bàbá wa tí wọ́n ń ka ọ̀rọ̀ ọlọ́run ẹ̀ lórúkọ Jésù Kristi ọ̀daràn rere kò ní dá ẹnikẹ́ni nínú wa lórúkọ Jésù Kristi mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó wà nídìí ìṣàkóso ọmọ wẹ́wẹ́ fún iṣẹ́ takuntakun tí ẹ ń ṣe ìwé Matthew orí kejìlélógún ẹsẹ̀ ìkẹjọ àti ẹsẹ̀ ìkẹsàn-án Matthew chapter twenty-two verse eight and nine. Nígbà náà lè wí fún àwọn ọ̀dọ́ rẹ̀ pé. Yes sir. A ṣe àsèyàwó tán. A ṣe àsèyàwó tán ṣùgbọ́n àwọn tí a ti pè kò yẹ. àwọn tí a pè dà wọ́n wá. nítorí náà ẹ lọ sí ọ̀nà òpópó. ẹ jáde lọ sí gbòòrò. iyekíye ẹni tí ẹ bá rí. Hmm. ẹ pè wọ́n wá sí ibi ìyàwó. Hmm, ẹ ṣe ṣùgbọ́n tiwa ò rí bẹ́ẹ̀ ọlọ́run ṣàṣì ara àwọn èèyàn tó jókòó láti jẹ ṣe rí àwa tí a jókòó sí ibàyìí ìjọ míì tó bá rí irú àwọn èèyàn báyìí ní ọjọ́ Sunday wọn á kálẹ̀ lúyà ká wá ṣèpàdé sixteen days ká sì wà consistent ọlọ́run á sọ fún yín lórúkọ jésù kristi arínú wa tí ó ti sọ fún àwọn ọ̀gá òun bí iṣẹ́ pé twenty one days yẹ́ yọ̀ǹda fún mi ni o ọlọ́run á dì fún yín lórúkọ jésù kristi ọ̀pọ̀lọpọ̀ nú uniform lẹ̀ máa bá wá sí ibà ọlọ́run rí i á sì sọ fún yín lórúkọ jésù kristi àwọn tí ò ráàyè wá ṣùgbọ́n tọkàn wọn wà ń bí àwọn náà ọlọ́run á sọ fún yín lórúkọ jésù kristi bẹ́ẹ̀ ni mo fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ń náwó sí ètò jíjẹ mímu tàbá kì í ṣe pé àrùn jẹ nílé tí a lè fi break ṣùgbọ́n ẹ ń fi pàdé wa ní ojú kò bíbá pé kẹ́tó lọlé ẹgbàá ilé kẹfì jẹun lórúkọ Jésù ibi àárọ̀ tọ̀sán àti talẹ́ òní payín lórúkọ Jésù Kristi ẹ máa rí ṣe nígbà gbogbo lórúkọ Jésù kókó ohun tí a fi ń gbàdúrà ní ọjọ́ òní ni fífọ́ àjàgà àìsàn àti ikú àìtọ́jọ́ fífọ́ gbogbo ohunkóhun tó jọ mọ́ àìsàn àti ikú àìtọ́jọ́ kí ni bíbélì sọ nípa àìsàn tá àìsàn yẹn la máa fi bẹ̀rẹ̀ láti fi gbàdúrà ìwé Jòhánù orí ogún ẹsẹ̀ ọgbọ̀n àti ọgbọ̀n ó lé kan. John chapter 20, verse 30 and 31. ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì mìíràn ni Jésù ṣe. ẹ jọ mo fẹ́ ká kíyèsí àárín dáadáa nítorí pé àwọn iṣẹ́ kan wà tí Jésù ti ṣe tó tí a ò kọ sílẹ̀ nínú Bíbélì nítorí náà bí a bá fẹ́ gbàdúrà lórí àìsàn àwọn àìsàn kan wà tí ò sí nínú Bíbélì ó lórúkọ o kò lórúkọ o aláṣẹ láti pàṣẹ fún kókó jáde nínú ayé wa a sì jáde lórúkọ Jésù Kristi ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu wà tí Jésù Kristi ṣe yes ma. níwájú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí a kò kọ sínú ìwé yìí. a ò kọ sílẹ̀ nínú ìwé yìí. ṣùgbọ́n wọ̀nyí lè a kọ kí ẹ̀yin kí ó lè gbàgbọ́ pé. ṣùgbọ́n èyí tí a kọ a kọ kẹ́yìn lè gbàgbọ́ wípé. Jésù ni ṣe Kristi náà ọmọ Ọlọ́run àti ní gbígbàgbọ́ eh. kí ẹ̀yin kí ó lè ní ìyè lé orúkọ rẹ̀. yes hallelujah ẹ jọ mo rọ̀ wá ẹ má jẹ́ ká mi kàn àìsàn káìsàn tó wù ká gbé wá síwájú ọlọ́run lórúkọ jésù kristi àti èyí tí a ń gbàgbọ́ fáwọn iye kan wa tí ò sí ń bí ọlọ́run á mú kúrò ní orúkọ jésù kristi èmi àti ìkan náà ọmọ mi ń gbàdúrà wọn á gbé láyà mi mo ń gbàdúrà mo ń gbàdúrà mo ní ọlọ́run jọ jẹ́rìí ara rẹ jẹ́rìí ara rẹ ọmọ mi ti tó ọmọ tó yẹ kó sọ̀rọ̀ kò sọ̀rọ̀ rárá jẹ́rìí ara ẹ̀ mo wá sọ sí létí pé jésù jésù jésù jésù nígbà tó délẹ̀ keje mo kàn gbé tó pariwo jésù hallelujah ní èsì ó ti ń pe dáàdi mọ́mì grandpa grandma hallelujah ní orúkọ jésù kristi ni mo gbàdúrà ọ̀rọ̀ ẹ̀rí tí mo sọ ń gbangba ẹ̀ tàbárẹ̀ ẹnikẹ́ni tó ń la irú irú bẹ́ẹ̀ kọjá lórúkọ jésù olúwa nawọ́ ìwòsàn ó gbọ́ orúkọ jésù ó pa orúkọ jésù kristi hallelujah kò sí nǹkan kan tọ́lọ́run fi àìsàn ṣe bíi pé kó wò sàn nítorí kò dá wa pẹ̀lú ẹ̀ ìwé orin dáfídì orí ìkẹta lé ní ọgọ́rùn-ún ẹsẹ̀ ìkíní ìkejì ìkẹta àti ìkẹrin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 ẹni tí ó ra ẹ̀mí rẹ kúrò nínú ìparun ẹni tí ó fi ìṣeunfẹ́ àti ìyọnu dé ọlé adé. ẹ ṣe bá a ṣe bá a fẹ́ gbàdúrà mo fẹ́ pàkíyèsí wa sí kókó mẹ́ta tá a máa kíyèsí nínú àdúrà ìwòsàn yìí àkọ́kọ́ ohunkóhun tí ó bá já àìsàn àti àìlera wa ó wà nínú bíbélì ìwé àìsáyà sọ òun ni mo fẹ́ ká dì pé ọ̀rọ̀ ọlọ́run wà nínú ohun tí a máa fi ìtura ara sílẹ̀ lọ́wọ́ ìdè àìsàn Isaiah chapter fifty three verse five wọn kì í sanwó ọjà lẹ́ẹ̀mejì iye ọjà tí ẹ bá débì kan tí wọ́n bá sọ pé one dollar lọ́jà yìí value ẹ̀ nìyẹn ẹni tó bá smart kò ní san two dollar fọ́jà one dollar ẹ tí a bá àyíká mà ẹ sì mọ. ṣùgbọ́n hmm. àṣà ni ọgbẹ́ nítorí rẹ̀ kọjá wa. àṣà ni ọgbẹ́ nítorí ìrékọjá wa. apá lé ara nítorí àìṣedéédé wa. apá lára nítorí àìṣedéédé number two. ìnà àlàáfíà wa wà lára rẹ̀. ó sì tán ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀. àti nípa ìnà rẹ̀ la fi mú ọ lára dá. ẹ ṣe ìmúláradá wà fún ẹ̀yin ọmọ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ìyè ni ẹ̀mí sì ni pẹ̀lú ẹ jẹ́ ká mo fẹ́ ká lè mọ rírì ọ̀rọ̀ o tọrọ ènìyàn bá nípọn tó mélòó mélòó ọ̀rọ̀ ọlọ́run ẹ jẹ́ kí n fà pẹ́rẹ́ kí n fà pẹ́rẹ́ lélẹ̀ o ẹ̀ẹ́ mo mọ̀ pé púpọ̀ nínú wa la dàgbà ní nàìjíríà ọkọ̀ kan wà tí a ń pè ní ọkọ̀ ìjàpá ayọ́kẹ́lẹ́ ìjàpá kọ́lọ̀ ẹ̀ wá dàbí sky blue wọn á gbé síwájú chọ́ọ̀chì wa àwa ń wò pé mọ́tò ìjàpá àtijọ́ ẹnu mi ni mo ti ya àwòrán lọ́kàn ọkọ̀ ò sí ń ta ṣùgbọ́n mo yẹ sọ hallelujah. tí ọ̀rọ̀ ènìyàn bá lè yarú picture bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run la fẹ́ fi gbàdúrà ẹja múra ká sì gbà wípé bó ṣe àṣìṣe à ń bẹ́ẹ̀ gbogbo ara la lẹ́mọ ohun tí àlàkọjá lẹ́nu jẹ́ mẹ́ta yìí èmi ń dúró de ìyá mi nílé kí n lè fi sùúrù gbé kalẹ̀ fún wọn ṣùgbọ́n ẹnìkan ti pè wọ́n ó ti sọ fún wọn ọ̀rọ̀ ni o ọ̀rọ̀ là yìí o wọ́n wá gbọ́ ọ̀rọ̀ yẹn wọ́n dẹ̀ drive kọjá ìyànà lé wa wọ́n ti lọ ń wá pè wọ́n pé mọ́mí ń bo lẹ́wà wọ́n láwọn ò mọbi táwọn wà wọn ò mọbi tí wọ́n wà lóòótọ́ ọ̀rọ̀ ni wọ́n gbọ́ o ẹsẹ̀kẹsẹ̀ mọ́dún ṣé ẹ̀rí tá a bá lè gbà pé ọ̀rọ̀ téèyàn bá sọ bá ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ mélòó mélòó ọ̀rọ̀ ọlọ́run jẹ́ ká dìde a ó gbàdúrà ẹ̀yin àgbà akọrin ẹ máa bá mi kọrin yìí má kọjá mi olùgbàlà gbọ́ àdúrà ẹ gbọ́ o àwọn méjì wà nù bíbélì tọrọ wọn jọmọ ọdún méjìlá lákọ̀ọ́kọ́ wọ́n ní ọmọ yẹn ń ṣàìsàn ọmọ ọdún méjìlá ni nígbà tó pàdé jésù kristi bàbá ẹ sọ pé jésù kristi jọ̀ọ́ bá mi délé kó lọ gbàdúrà fọmọ mi ọdún méjìlá kó lè rí ìwòsàn ṣé mọ̀ pé ìgbàgbọ́ tiẹ̀ ni pé Bámidélé kí ọmọ mi tó rí ìwòsàn àbí ẹ gbọ́ mi dáadáa mi ò fẹ́ kó dùn nítorí ká má gba ara lásìkò ṣùgbọ́n obìnrin kan wà ó ní ìsun ẹ̀jẹ̀ ọdún méjìlá ọdún méjìlá ni àìsàn tó ń ṣe àwọn méjèèjì ṣùgbọ́n ìkànnù wọn ní ọdìgbà tí o bá bá mi délé kò tẹ́ rí ẹni tó ń torí ẹ̀ jáde lọ ó wá lọ ṣe kòǹgẹ́ obìnrin kan tí ò torí ẹ̀ jáde rárá obìnrin yẹn ní èmi ò ní gbà kó wá sílé mi máa fọwọ́ kan ìṣẹ́tí aṣọ rẹ̀ ó sì rí ìwòsàn bí ẹ bá ṣe sọ ni tí ẹ bá deposit ẹ sínú ilé pé ìgbà tí n bá délé kí n tó rí ìwòsàn ọlọ́run kì í báyàn jiyàn á gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ẹ bá sọ pé lọ́wọ́lọ́wọ́ báyìí má kọjá mi má kọjá mi olùgbàlà bí a ṣe ń gbàdúrà bá a ṣe ń kọrin ẹ jẹ́ ká máa fojú sí ibi tí a ti fẹ́ kọ́lọ́run ṣiṣẹ́ àmì àti ní ti ìwòsàn kẹfì gbàgbọ́ gbà pé ó ń ṣe lọ́wọ́lọ́wọ́ ó ń ṣe lọ́wọ́lọ́wọ́ ó ń ṣe lọ́wọ́ ó ń ṣe lọ́wọ́ níbo la fẹ́ kọ́lọ́n kó fọwọ́ kàn ẹja gbàdúrà ẹja gbàdúrà fọwọ́ tọ́ mi báyìí o má kọjá mi olùgbàlà ó ń kọjá lọ́wọ́lọ́wọ́ báyà kiri sóore dáwọ́lé mi kó ṣe ìyanu dáwọ́lé mi dáwọ́lé mi dáwọ́lé mi dáwọ́lé mi dáwọ́lé ọmọ mi dáwọ́lé ọmọ ọmọ mi yí àgọ́ ara mi wò kó ṣe àtúnṣe lọ́wọ́ báyìí ni mo ń fẹ́ lọ́gán olúwa ṣèyanu. ní orúkọ jésù kristi olúwa wa ẹ lajú kẹgbọ́ yìí o jésù kristi nítorí èyí la ṣe rán mi ó ní mo dá wa ká lè fi ògo ọlọ́run hàn ẹ jẹ́ àgbàdua bàbá ọmọ wa kankan tàbí ọmọ ọmọ wa tí ìwà àti ìṣe rẹ̀ ò fi ògo ọlọ́run hàn á jẹ́ pé kì í ṣe bọ́lọ́run ṣe ta ló ṣe ń ṣe yẹn no no no no no kò rí bẹ́ẹ̀ ó nílò àìsàn ó nílò ìwòsàn ni bíbélì sọ pé arákùnrin kan wà ìyá àti bàbá ẹ̀ sọ lórúkọ o ṣùgbọ́n nítorí àmódi tó ń dà láàmú ayé fi àmódi yẹn pé wọ́n ní wèrè ara gádàrà wèrè ara gádàrà ọjọ́ tó pàdé Jésù Kristi ó ní ta ló pè ní wèrè náà ajíhìnrere lélẹ́yìí ó ní bó aṣọ asínwín àti wèrè dànù ó yá bẹ̀rẹ̀ sí ń lọ bẹ̀rẹ̀ iṣẹ́ bíbélì sọ pé orílẹ̀-èdè ìpínlẹ̀ mẹ́wàá ló kéde ìhìnrere dé Ọlọ́run ṣe ìlàjà pẹ̀lú ìṣẹ̀dá ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ he reconciled him with his original destiny. Ẹ já gbàdúrà ká sọ fún Ọlọ́run ó wà ní ìwà àti ìṣe kan tó ń farahàn nínú àwọn ọmọ wa tí ò jọ ògo Ọlọ́run àbí nínú aya wa àbọ̀kọ wa tí ò farajọ ògo Ọlọ́run Olúwa nà wá ìwòsàn ṣe ìlàjà pẹ̀lú ìṣẹ̀dá ẹ gbàdúrà ẹ gbàdúrà ẹnìkan ṣoṣo tó lè ṣe nìyẹn o. Joseph wà lọ́gbà ẹ̀wọ̀n ọjọ́ tí a ṣe ìlàjà pẹ̀lú ìṣẹ̀dá rẹ̀ ọjọ́ náà ló di igbákejì ọba Ọlọ́run dá sọ̀rọ̀ rẹ̀ ni dá sí ọ̀rọ̀ ọmọ mi yìí Olúwa jọ̀ọ́ dá sọ̀rọ̀ mi. Bíbélì sọ wípé Ọlọ́run ò dá wa ká dá wà ó ní kò sì dáa kí ọkùnrin náà kò sì dá wà kò dáa kí obìnrin náà kò dá wà orúkọ ẹ̀gàn wo lọ́tà fi ń pè mí dá sí ọ̀rọ̀ yìí olúwa ọlọ́run rẹ̀ ṣe àtúnṣe tó yẹ wòmí sàn wòmí sàn wòmí sàn kí orúkọ ẹ̀gàn yìí kó lè kúrò lórí mi ní orúkọ jésù kristi olúwa wa. àmín. ìtẹ́ àánú jẹ́ kébi. Yeah. lórúkọ jésù ẹ ní rógun ikú òjijì ẹ ní rógun ikú àìtọ́jọ́ gbogbo ìpinnu ọ̀tá lórí ẹnikẹ́ni nínú wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run tó ẹ bá ka psalm forty one verse five you know psalm forty one verse five a máa ma gbàdúrà a máa ma kọrin ẹni o àwa gbọ́ rẹ aṣọ́rẹ́ ọ̀fẹ́ ẹ jẹ́ ká fi gbàgbọ́ gbà kọ́ ọlọ́run ti ṣe. àwọn ọ̀tá mi ń sọ ibi sí mi pé nígbà wo ni òun ó kú tí orúkọ rẹ̀ yóò sì run. ẹ gbọ́ ṣé òun ló dá wa ni kò lẹ́tọ̀ọ́ láti sọ bẹ́ẹ̀ nígbà wo ni wọ́n kú tí orúkọ rẹ̀ yóò sírun ó ti ṣe mistake ọlọ́run tó dá wa sọ pé ẹ̀mí gígùn àti àti ọjọ́ gígùn ẹ̀mí gígùn á jẹ́ kéèyàn pẹ́ láyé ọjọ́ gígùn téèyàn bá ti kú tán wọ́n á yìí máa ṣèrántí ẹ̀ hallelujah hallelujah ọmọ wa tí olúwa pè sọ́dọ̀ yẹn wọ́n sọ wọ́n ní ẹ̀ ní àwọn hospital bíi méjì tó ti ń ṣiṣẹ́ as consultant wọ́n ní mortality rate àwọn aláboyún ó kàn rise ni nítorí area of specialty ẹ̀ nìyẹn wọ́n máa máa pé from one hospital to the other ni láti ṣe eh, láti ṣe operation fáwọn obìnrin aláboyún wọ́n ní mortality rate yẹn wọ́n ti ń rise pé tó bá yẹ pé nàìjíríà ló kú sí ni pé ẹni tí Lagos state government máa mọ̀ ni ẹ̀mí gígùn àti ọjọ́ gígùn hallelujah genesis chapter fifteen verse fifteen à ń gbàdúrà nípa ẹ̀mí gígùn ni o ànírógun ikú àìtọ́jọ́ genesis fifteen fifteen. ìwọ ó sì tọ̀ àwọn bàbá rẹ lọ ní àlàáfíà. abrahamu ló ń bá sọ̀rọ̀ yẹn ìwọ ó sì tọ̀ bàbá rẹ lọ ní àlàáfíà. ní ògbólógbò ọjọ́ lè a ó sìn ọ. ẹ̀kẹ́ kí wá kí la ń pè ní ògbólógbò ọjọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run yìí ẹ̀ ṣe ṣe bá abrahamu ló bá sọ̀rọ̀ ẹ àwa béèrè pé Abraham kí là ń pè ní ògbólógbò ọjọ́ ó wà nínú ìwé Genesis twenty five seven and eight. ìwọ̀nyí sì lé ọdún ayé Abraham mhm. tí ó wà àrùndínlọ́gọ́sàn-án ọdún. túmọ̀ yẹn irọ́ ìwọ ni mò ń bá sọ̀rọ̀. <laughs> one seventy five. <laughs> ó jìwò nínú ìwé ni ó jìwò nínú ah, yorùbá tí jiná mo mọ̀ hallelujah. Eh? abrahamu sì jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́ ó sì kú ní ògbólógbò arúgbó ó kún fún ọjọ́ a sì kó jọ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀. ó kún fún ọjọ́ ó sì kú sọ́wọ́ àwọn ọmọ àti àwọn ọmọ ọmọ rẹ̀ lórúkọ jésù kristi ni mo gbàdúrà ẹ ó dàgbà ẹ̀mí yín á gùn kíni ṣe bá abraham ni wọ́n bá sọ yẹn bíbélì sọ pé ó ní ẹ wo abraham bàbá yín níbo láti sowá pọ̀ mọ́ abraham galatians chapter three verse thirteen and fourteen ibẹ̀ láti sowá pọ̀ mọ́ abraham la fẹ́ fi gbàdúrà ẹ̀tọ́ wa ni láti gbé ìgbé ayé ẹ̀mí gígùn one twenty years ẹ̀tọ́ wa ni galatians chapter three thirteen and fourteen. kristi ti rà wá padà kúrò lọ́wọ́ ègún òfin ẹni mm. tí a fi ṣe ègún fún wa nítorí tí a ti kọ pé ìfúbú li olúkúlùkù ẹni tí a fi kọ́ sórí igi. Mm kí ìbùkún abrahamu kí ó lè wá sórí àwọn kèfèrí nípa kristi jésù. ibẹ̀ láti so wá pọ̀ mọ́ abrahamu ohun tí abrahamu bá jẹ ládùn lọ́dọ̀ ọlọ́run àwa náà lẹ́tọ̀ọ́ àti jẹ ṣé mọ̀ pé ọlọ́run abrahamu ọlọ́run isaki ọlọ́run jacobu là ń sìn àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn gbó wọn dàgbà ẹjẹ́ àgbàdua kásọ fún ọlọ́run kárán létí olúwa ìbùkún abrahamu tèmi ni ara ẹ̀lẹ́mí gígùn fún mi lẹ́mí gígùn fún mi lọ́jọ́ gígùn ẹ jẹ́ àgbàdua. nípasẹ̀ ikú rẹ lórí àgbélébù ẹ rà mí padà ẹ sì so mọ́ abrahamu láti jẹ adùn abrahamu ẹ̀mí abrahamu gùn o jẹ́ kẹ́mi mi kó gun olúwa fún mi lẹ́mi gígùn fún mi ní àlàáfíà fún àwọn ọmọ mi lẹ́mi gígùn fún wọn ní àlàáfíà ní orúkọ jésù kristi olúwa wa kátó stanza tó kù ẹgbọ́ ẹgbọ́ ọ̀rọ̀ ọlọ́run yìí. kì yóò sí ọmọ ọwọ́ níbẹ̀ tí ọjọ́ rẹ̀ kì yóò pé mhm. tàbí àgbà kan tí ọjọ́ rẹ̀ kò kún mhm. nítorí ọmọdé yóò kú lé ọgọ́rùn-ún ọdún ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ ọlọ́gọ́rùn-ún ọdún yóò di ẹni ìfibú. a jẹ́ pé màmá àgbà tí wọ́n jókòó sáàrin wa great great grandma ọmọdé sì ni o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run yìí ó ní yóò kú ní ọgọ́rùn-ún ọdún let this word find expression in my life let this word I have read find expression in the life of my husband in the life of my wife in the life of my children wọ́n ní ọmọ kékeré yóò kú lọ́gọ́rùn-ún ọdún. mi ò ní ṣẹ́kù o jésù gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ bíbélì sọ pé ó bu ọlá fún ọ̀rọ̀ rẹ̀ ju orúkọ rẹ̀ lọ bu ọlá fún ọ̀rọ̀ rẹ̀ yìí nínú ayé mi ọ̀rọ̀ rẹ̀ tí mo kà yìí bu ọlá fún nínú ayé mi. ní orúkọ Jésù Kristi Olúwa wa. Amen. ẹsẹ̀ kọkàndínlógún bó bá ṣe rọ̀ ọlọ́run a lè jókòó Deuteronomy chapter. èmi pè ọ̀run àti ilẹ̀ jẹ́rìí mhm. tìyín lé òní pé èmi fi ìyà ti kú. ẹ gbọ́ àárín dáadáa o ẹ̀yin ọmọ ọlọ́run ọlọ́run kì í báyàn du ìfẹ́ ọkàn wa no no no even at the risk of rejecting him he still give you the right to express yourself in your will ayé ìjẹ́ ṣe fẹ́ inú wa bó tilẹ̀ jẹ́ pé ó mọ̀ pé ó ṣeé ṣe ká kọ̀ ọ́n sílẹ̀ ṣùgbọ́n a ní ṣe ìfẹ́ inú ẹ̀ ó ní ó gbé síwájú wa ìyè àti ikú yes my sister. ìbùkún àti ègún síwájú rẹ nítorí náà yan ìyè. yan ìyè ó recommend ẹni kò fọ́ọ̀sẹ̀ nítorí ẹ̀ yan ìyè. kí ìwọ kí o lè yè hmm? ìwọ àti irú ọmọ rẹ. ṣe hallelujah àdúrà tí a fẹ́ gbà yìí tí a bá rí ibikíbi tí èmi fúnra mi nípasẹ̀ àìkíyèsára tàbí àìṣedéédé tí mo fẹ́ fún ara mi tí mo ṣílẹ̀kùn ikú àìtọ́jọ́ ọlọ́run ràn mí lọ́wọ́ màá fún yín ní example nu bẹ́ẹ̀lì o ìwé òwe orí keje ẹsẹ̀ kẹtàdínlógún Proverbs chapter seven verse twenty-seven àfọwọ́fà ó ti fi sí wa yan ìyè. The thing is, you have the right to, to make a will, to make a choice, but you cannot choose the consequences of the choice you make. Àsọ̀rẹ́dì Yorùbá máa try. Ọlọ́run ò ní ká má yàn ohun tí a fẹ́ yàn ṣùgbọ́n àtúbọ̀tán ẹ̀ a ò ní choice. Akọ̀ntẹ̀lé ni yóò ẹ̀ ẹ̀ lè ni ẹ̀ lè yàn ẹ̀ lè yàn. Yes my sister. Ilé rẹ̀ ni ọ̀nà kan wà àti ọkùnrin kan wà láàrin ìgboro àwọn ọ̀rẹ́ abánikẹ́gbẹ́ tó ń bá ní dẹ́ṣẹ̀ ó ní ilé wọn ẹnu ọ̀nà ọ̀run àpáàdì ni o. tí ń sọ̀kalẹ̀ lọ sí ìyẹ̀wù ikú. ó ń sọ̀kalẹ̀ lọ sí ìyẹ̀wù ikú yes ẹ ẹ kà ó yìí náà ó yìí náà ok obìnrin burúkú ọkùnrin burúkú nìyẹn àwọn tí ń báyàn kẹ́gbẹ́ àwọn yẹn ló máa máa kánsẹ̀lì èèyàn àwọn táyé wọn ti bàjẹ́ tí wọ́n wá ń kánsẹ̀lì èèyàn tí ẹ bá lọ sí hospital wọ́n á ti gbé certificate doctor síbẹ̀ wọ́n á ní kó ka dáadáa o ó jáde yunifásitì o medical doctor ni tí o bá ti tẹ́ ẹ lọ́rùn máa wulẹ̀ jẹ́ kó fòfò ẹ lábẹ́rẹ́ jáde kó máa lọ. these people have no resume and they will cancel you. bíbélì sọ pé ó ní ẹni tó bá bá ọlọ́gbọ́n rìn á gbọ́n ẹni tó bá kẹ́gbẹ́ pẹ̀lú aṣiwèrè á parun ọlọ́run ti ṣètò ẹ̀mí gígùn fún ẹgbẹ́ wo ló ń kó ẹgbẹ́ wo lèmi náà ń kó a ó gbàdúrà tó bá ní ẹgbẹ́ tí mo ń kó tó lè ṣílẹ̀kùn ikú àìtẹ́jọ́ wọn ò bí sórí méjà o olúwa yà mí yá bí o ṣe yà Abraham pẹ̀lú Lot ẹ já gbàdúrà já gbàdúrà. ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ wo ní ìrìn mi pẹ̀lú wọn ló lè ṣílẹ̀kùn ikú àìtọ́jọ́ fún mi mo fẹ́ jẹ wọn mọ̀ mo fẹ́ káwọn ọmọ mi jèrè mi olúwa pín wa níyà pẹ̀lú wọn ẹnìkan ṣoṣo tí ikú yóò fìyà wá ni èmi àti ìyàwó mi èmi àtọkọ mi. ní orúkọ jésù kristi olúwa wa the last stanza. jésù lí orúkọ jésù lí orúkọ jésù kristi olúwa ọlọ́run olódùmarè àyàn fún ọ̀rọ̀ àyè àti àdúrà tá a ti gbà níwájú ní àṣálẹ̀ yìí a sì mọ̀ wípé ìwọ ni ọba tí ń gbọ́ àdúrà lórúkọ jésù olùwàgbà àyàn àtọ́pẹ́ wa gbogbo ibi tí a ti nà pa àdúrà sí lé orúkọ jésù sàkẹ́tì olúwa fi àṣẹ dáhùn ọlọ́run fi àṣẹ dáhùn olúwa fi àṣẹ dáhùn ọlọ́run fi àṣẹ dáhùn ọlọ́run fi àṣẹ dáhùn ọlọ́run fi àṣẹ dáhùn a ti sìnkú ikú àìtọ́jọ́ a ti tẹ̀ mọ́lẹ̀ a ti sìnkú àìsàn a ti tẹ̀ mọ́lẹ̀ nínú àgọ́ ara wa nínú àgọ́ aya nínú àgọ́ àwọn ọmọ ní àgọ́ ọkọ nínú ilé kọ̀ọ̀kan nínú àgbo rẹ lórúkọ jésù olúwa gbé wọn dè lórúkọ jésù olúwa gbé wọn dè lórúkọ jésù olúwa gbé wọn dè àwa ń gba ìyè lọ́pọ̀lọpọ̀ àtọ́jọ́ gígùn lórúkọ jésù olúwa fún wa olúwa fún wa ní ìyè olúwa mú wa yè fún wa ní ọjọ́ gígùn olúwa mú wa yè olúwa fún wa ní ọjọ́ gígùn. bí o tún kí a pẹ́ lọ́la yé lórúkọ Jésù lọ má jà dídàkudà má jà sọ ìgbàgbọ́ nù má jà fún ìgbàgbọ́ pé ẹsẹ̀ má jà ó dọ̀ya olúwa mú wa dúró kó fẹsẹ̀ wa múlẹ̀ káfíńà rẹ lè sìn ọ́ ká lè bá ìjọba ní ìkẹyẹ ọjọ́ wa ògo onímọ̀lùkọ́ ọmọ rẹ òwò bàbá tó lò fún wa ní kò Jésù lọ́wọ́ àti àwọn àti àwa lórúkọ Jésù olóògbé ọlọ́mì gígùn. Àmín. a ó sì máa gbẹ ogun àti ìtẹ̀lẹ́ dà. Àmín. gòwò ní forúkọ ìmọ̀ rẹ. Àmín. torí àgbàdo àtàtọ̀rọ̀ kan ní orúkọ Jésù Kristi Olúwa àtolùgbàlà wa. Jésù ẹ̀kẹ́ hallelujah. Hallelujah. ẹ̀kẹ́ hallelujah. jẹ́ ká palẹ̀ ọ̀rẹ́ wa mọ́ ká nọ́sọ́kẹ́sì máa rán ọ̀rẹ́ náà níṣẹ́ òun tá a fẹ́ kó lóra kó ṣe fún wa kó lóra òtẹ̀sẹ̀ wa ní bùkátà rí mú wa pé kí olúwa kó yí àwa àtọrẹ wa sí mọ́ kó sì bù sí àpò wa kẹ́nikẹ́ni má ṣe tọrọ jẹ àyìn ọlẹ́dàá wa fún ètò máa ṣe ọjọ́ ni olúwa gbà yàtọ̀ wa àwọn ọ̀rẹ́ wọ̀nyí ni àti àwa pápá ló kéjì lọ́wọ́ àyà wa sí mọ́ tẹ́ ká ṣe ìtẹ́wọ́gbà olúwa bù sí iṣẹ́ wa bù sí òwò wa ká má ṣe àtọrọ jẹ à ń bẹ̀bẹ̀ fún ìtẹ̀síwájú àti gbélékòrè orúkọ Hallelujah ọ̀rọ̀ mi ò pẹjọ́ wẹ́wẹ́ kì í ṣá máa dúpẹ́ ló tọ́. èmi ṣá máa dúpẹ́ o èmi ṣá máa dúpẹ́ ló tọ́. ọ̀rọ̀ mi ò pẹjọ́ wẹ́wẹ́ kì í ṣá máa dúpẹ́ ló tọ́. wá àwọn ẹ náà ní lórúkọ jésù lọ àyà sí bùsí àpò wa a ó sì máa yìn ọ́ ògo ní forúkọ mímọ́ rẹ olúwa bí a ti ń lọ olúwa máa bá wa lọ ojú rẹ àtàánú rẹ jẹ́ kó yí wa ká ìwọ ti ṣe àṣà àti apata wa ní orúkọ jésù olúwa pa á mọ́ rere òru òní má jẹ́ òru ẹnikẹ́ni lọ ìdágìrì má jẹ́ ó dá wa gbọ́n tó ń gbẹ́ ìbá lọ síbi iṣẹ́ tàbí àwọn tó ń múra bí iṣẹ́ tí wọ́n lọ síbi iṣẹ́ ní orúkọ jésù olúwa mú wọn débi iṣẹ́ láti àlàáfíà àwọn tí wọ́n ti fi iṣẹ́ bọ̀ sílé olúwa mú wọn láti àlàáfíà àti àwọn àti àwa olúwapàrọ̀ àjò wa mọ́ nígbà tí ó di òwúrọ̀ látàjú sí mọ́tàlá ìjẹ́ká lè fọpẹ́ forúkọ mímọ́ rẹ a sì máa bí ọgá ẹlẹ́dàá wa ògo ni forúkọ mímọ́ rẹ gẹ́gẹ́ bí aṣèta fún látọwọ́ bàbá wa àpọ́sẹ́lì mo wí pé kí olùfẹ́ jésù kìí solúwa wa ìfẹ́ mọ́ ti ọlọ́run ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́ kí ó máa bá wa gbé láti sìn yìí lọ àti títí láéláé àmín àmín àmín lórúkọ jésù àmín olùràpadà wa ní agbára Olúwa ọmọ ogun ní orúkọ rẹ̀ ní jíjà yóò gba ìjà wa jà olùràpadà wa ní agbára Olúwa ọmọ ogun ní orúkọ rẹ̀ ní jíjà yóò gba ìjà wa jà olùràpadà wa ní agbára Olúwa ọmọ orúkọ rẹ̀ ní jíjà yóò gba ìjà wa jà àmín hallelujah hallelujah hallelujah ẹ̀yin Olúwa lógo ògo fúlọ́.